lára ìnagijẹ tó láyéjá táwọn òyìnbó máa ń pe kìnìún ìyún lion òun ni king of the jungle kódà nínú sinimá lion king ọ̀kan nínú àwọn orin tí wọ́n kọ ni. in the jungle the mighty jungle the lion sleeps tonight. ṣùgbọ́n ṣe mọ̀ wípé irọ́ lásán ni gbogbo ẹ̀ lion èé gbé jungle débi tí yóò jẹ́ king of the jungle o torí wípé savannah iyún ọ̀dàn òun ni lion ìyẹn kìnìún máa ń gbé kì í ṣe jungle kí wá ní ìyàtọ̀ tó wà láàárín jungle ìyún igbó kìjikìji àti savannah ọ̀dàn àti pé kí ni àwọn àbùdá ara kìnìún àròjinlẹ̀ ló kọ̀ mí àyàn gidigbo ti ń kógibò lu ọgbọ́n kí gbogbo olóye àti ọ̀mọ̀ràn ó lè jó ní ṣókí ìyàtọ̀ tó wà láàárín savannah àti jungle ni wípé jungle máa ń ní àwọn igi ńlá tí ó pọ̀ tí wọ́n sì súnmọ́ra wọn dáadáa a lè pè é ní igbó kìjikìji ṣùgbọ́n ní ti savannah táwọn kìnìún ń gbé igi ò ní pọ̀ débi tí wọ́n wàá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn lọ bẹ́ẹ̀ bá ti rígi méjì sí mẹ́ta ẹ kàn ráwọn kóókó tí wọ́n pọ̀ lọ ṣáláàlú nítorí èyí igi ńláńlá ló máa ń pọ̀ jù ní jungle ṣùgbọ́n koríko kéékèèké ló máa ń pọ̀ jù ní savannah savannas are tropical grasslands with scattered trees ẹ jẹ́ ká wá padà sórí ọ̀rọ̀ kìnìún gangan gan. gan, gan kìnìún jẹ́ ẹranko alágbára ní kékeré wọ́n máa ń jọ ológbò kódà wọ́n èé lè bú ramúramù ní kékeré miau bí ọmọ ológbò náà ni wọ́n máa dún ṣùgbọ́n bí wọ́n bá ti dàgbà tán bí wọ́n bá bú ramúramù ẹ lè gbọ́ láti kìlómítà márùn-ún síbi tí wọ́n wà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ kìnìún ojú rẹ̀ ò ní ríran rárá fódìdí ọjọ́ méje ó kéré tán bójú rẹ̀ bá wá pàpàlà lẹ́yìn èyí wọn ò ní ríran dáadáa fún bí ọ̀sẹ̀ bíi mélòó kan o kábo kìnìún ó tó bímọ òun ni yóò ti lọ síbì kan tí ó dá wà lọ́tọ̀ bó bá sì bí ọmọ rẹ̀ yìí yóò máa tọ́jú wọn lọ́tọ̀ ni o yóò kúrò ní agbo àwọn kìnìún tó kù láti dá ọmọ rẹ̀ tọ́jú ó sì dìgbà tí ọmọ náà bá pé oṣù mẹ́fà kó tó gbé e wá sí àárín àwọn agbo àwọn kìnìún tó kù tí olóyìnbó ń pè ní pride ṣùgbọ́n nínú kàyéfì ọba mi Èdùmàrè òun ni wípé bí àwọn abo bá pọ̀ díẹ̀ nínú agbo kìnìún ìyún pride kan àsìkò tí wọ́n ń fẹ́ lóyún ó bọ́ sígbà kan náà ni ẹ gbogbo wọn máa ń synchronize oyún wọn sígbà kan náà ni báwọn abo yìí bá ti wá pawọ́pọ̀ bímọ sọ́wọ́ kan náà wọ́n jọ pawọ́pọ̀ tọ́ àwọn ọmọ òun ni kódà ọmọ èyíkéyìí nínú wọn lè múmú láyà ìyá míì tó yàtọ̀ sí tiẹ̀ bí wọ́n bá ti ń dàgbà sí i ńlá wọn akọ wọn mọ tóbi díẹ̀díẹ̀ ju abo lọ ẹ mọ̀ rò pé gbogbo ọmọ kìnìún ló ń dàgbà àbí kò rí bẹ́ẹ̀ o kódà ìwádìí fi hàn pé nínú ọmọ kìnìún márùn-ún tipátipá ni méjì ó fi dàgbà nínú wọn torí mẹ́ta sí mẹ́rin nínú wọn ni yóò kú léwe ìdí ni wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyá àwọn kìnìún yìí kàn lè ṣaláìtọ́jú àwọn ọmọ rẹ̀ tí ó sì ní í wá wọn fún odidi ọjọ́ kan láàárín ìgbà yìí àwọn ẹranko tó kù pàápàá jùlọ ìkokò ó ti fi wọ́n lánu báwọn ọmọ kìnìún bá ti pé oṣù méje ìyá wọn ò ní fún wọn lọ́mú mọ́ ṣùgbọ́n wọ́n sì máa tẹ̀lé rẹ̀ kiri o tí wọ́n bá wá fi pé oṣù mọ́kànlá àwọn náà ti máa tẹ̀lé àwọn yòókù kọ́ bí a ṣe ń ṣọdẹ díẹ̀díẹ̀ lórí ìṣọdẹ kìnìún ọ̀pọ̀ ló máa ń rò wípé àwọn kìnìún ṣáàkàn máa ń káàkiri pa ẹran bó ṣe wù wọ́n látàárọ̀ dálẹ́ ni rárá o nínú wákàtí mẹ́rìnlélógún ìyún twenty four hours tí ń bẹ nínú ọjọ́ di ogún ìyún twenty hours nínú rẹ̀ làwọn kìnìún máa fi ń sinmi tí wọ́n kàn máa gbatẹ́gùn tí wọ́n sì máa sùn bíi wákàtí mẹ́ta lójúmọ́ ni wọ́n máa fi ń ṣọdẹ abo àwọn kìnìún ló máa ń sábà ṣọdẹ bó tilẹ̀ jẹ́ wípé akọ wọn máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n iṣẹ́ akọ gangan ni kó dáàbò bo agbo wọn ìyún pride bí wọ́n bá wá pa ẹran tó tóbi dáadáa bí ẹfọ̀n tó kàǹkà wọ́n lè má jẹun fún bí ọjọ́ mẹ́ta sí márùn-ún nígbà míì ìdí ni wípé àwọn kìnìún èèkàn ṣọdẹ lásán láìṣe wípé ebi pa wọ́n bó tilẹ̀ wá jẹ́ wípé àwọn abo kìnìún ló máa ń pa ẹran akọ tó jẹ́ ọ̀gá àgbà fún gbogbo agbo wọn ni ó kọ́kọ́ jẹun wọ́n máa ń tó kìnìún mẹ́ẹ̀ẹ́dógún sí ogójì nínú agbo kan nígbà míì that is there are between fifteen and forty lions per pride ìṣọwọ́ṣọdẹ wọn jo eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọn ti pẹlẹngọ́ mọ́nú igbó tí wọ́n ti fọ́ọ̀mù sẹ̀mísàkù àwọn tó wà lẹ́yìn ni wọ́n kọ́kọ́ lé ẹranko tí wọ́n fẹ́ pa sọ́wọ́ àárín àwọn tààrin náà kàn jáde sí i ní ńlá wọn tíwájú náà ó bà ké e níwájú bí gbogbo wọn ó ṣe dò ìka ẹranko ọ̀hún ni tí wọ́n sì pa á jẹ ẹranko tó tóbi ni wọ́n máa ń sábà pa ṣùgbọ́n tí ọwọ́ ebi bá bà wọ́n tí wọn tètè róúnjẹ jẹ <laughs> ọ̀rọ̀ di bá àbáradàn ká mánéèjì ọbẹ̀ ni o torí bó ṣe ehoro lásán àbí ẹmọ́ lórìn sásìkò yìí wọ́n mú síkún ni tí wọ́n sì fi hó bọ̀dí for the meantime kódà nígbà míì tí ò bá wá sóúnjẹ rárá wọ́n máa wá ṣe àkíyèsí bóyá àwọn lè rí àwọn igúnnugún tí wọ́n máa balẹ̀ bàgẹ̀bàgẹ̀ síbì kan ṣé wọ́n ti mọ̀ wípé tígun bá ti ń balẹ̀ síbì kan ẹran kan wà ńbẹ̀ tó ti kú nù wọ́n wàá lọ lé àwọn igún yìí kúrò níbẹ̀ táwọn ó sì jẹ ẹran ọ̀hún. ṣé ẹ rántí pé mo sọ pé tí kìnìún bá ti pé oṣù mọ́kànlá ni yóò ti máa kọ́ṣẹ́ bá a ti ń pẹran ṣùgbọ́n kí wọ́n tó lè dá wà ó dìgbà tí wọ́n bá pé ọdún méjì sí mẹ́ta bó bá sì ti di àkókò yìí wọ́n pawọ́pọ̀ lé akọ náà kúrò lójú agbo ni wípé kóun náà wá tiẹ̀ síwájú kó bẹ̀rẹ̀ sí ní họ́sù lọ ní tiẹ̀ ẹ bó tilẹ̀ jẹ́ pé wọn kì í sábà lé abo wọ́n máa ń lé abo náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan o kìnìún tí wọ́n bá lé yìí ó máa wá dárìn káàkiri inú igbó ó ṣeé ṣe kó pàdé kìnìún míì bíi tiẹ̀ tí wọ́n jọ máa kọ́wọ́ rìn ìgbé ayé adánìkan yìí ni yóò sì máa gbé títí títí tí ó ìdí ni wípé àfi kí akọ yìí ó tó ọdún márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ kó wáá gba ìjọba lọ́wọ́ akọ kan tóun jẹ́ olórí agbo bí akọ kìnìún kan bá fẹ́ gba agbo mọ́ akọ míì lọ́wọ́ ó dàbí kí ọ̀gágun kan fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ọ̀gágun míì ni òun wọn ti kọ́kọ́ ṣe alamí bí akọ tó jẹ́ olórí agbo ọ̀hún ṣe lágbára tó láti mọ èyí wọn ó lúgọ wo kìnìún ọ̀hún lọ́ọ̀kan bí irun ọrùn rẹ̀ tí olóyìnbó ń pè ní maine bá ṣe dúdú tó sì gùn tó àbí bí ìbúramúramù kìnìún ọ̀hún bá ṣe lágbára tó òun ni yóò sọ bí kìnìún ọ̀hún ṣe lágbára tó láti lè jà dáadáa. That is, the darker the mane and the more powerful a lion roar is, is a pointer to how strong they are. Àwọn nǹkan míì tí wọ́n tún máa ń wò ni pé ṣé kìnìún ọ̀hún ti fara gbọgbẹ́ láìpẹ́ yìí? Bóyá kí ẹranko kan ó ti ta nípa ní ikùn tàbí kí kìnìún kan ó ti gbìyànjú àti gbàjọba kó ti dá àpá sí i lára lẹ́nu ọjọ́ mélòó sígbà náà gbogbo àwọn eléyìí ni wọ́n ń rò pọ̀ láti mọ̀ bóyá káwọn ó gbìyànjú àti fipá gbàjọba àbí kó dijọ́ míì lọ́jọ́ tí wọ́n bá wá gbìyànjú ẹ wò ó máa ń blọ́ọ̀dì gan-an tó bá jẹ́ ẹni tó ní agbo ló pàdánù yóò fi agbo náà sílẹ̀ fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbàjọba èyí ohun tí kò bá kú sẹ́nu ìjà náà tó bá sì jẹ́ ẹni tó wá láti fipá gbàjọba ló pàdánù ẹnu kó padà lọ túnra mú ni èyí ohun tóun náà bá gbẹ́mí mì ni o àtẹni tó borí àtẹni tó pàdánù kò sẹ́ni tí ò ní faragbọgbẹ́ bó tiẹ̀ ṣe díẹ̀ nínú wọn ìdí nìyí tó fi jẹ́ pé àwọn agbo tó jẹ́ pé akọ kan ṣoṣo ló ń darí rẹ̀ àti take over irú àwọn agbo bẹ́ẹ̀ máa yá kankan ṣùgbọ́n àwọn agbo tó jẹ́ pé akọ kìnìún alágbára ẹ̀bẹ̀ tó méjì sí mẹ́ta wọ́n máa ń ní àǹfààní àti pawọ́pọ̀ dáàbò bo agbo wọn bí akọ kìnìún bá ti wá fipá gbàjọba tán tó ti overthrow akọ tó jẹ́ olórí agbo náà tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ tí abo inú agbo ọ̀hún bí ni yóò gbìyànjú àti patán pátápátá ìdí ni wípé ara àwọn abo kìnìún èé sábà wà lọ́nà bí wọ́n bá ti bímọ àfìgbà tọmọ ọ̀hún bá tó pé ọdún méjì sí mẹ́ta tí wọ́n ti lé èyí tó jẹ́ akọ nínú wọn síta tàbí tí àwọn àjálù kan bá ṣẹlẹ̀ tí gbogbo ọmọ rẹ̀ bá kú nítorí àwọn kìnìún èé ní ìbálòpọ̀ nítorí àti ṣe fàájì bíi tàwọn èèyàn ìbálòpọ̀ àti bímọ nìkan ni wọ́n máa ń sábà ní ní tiwọn nítorí náà táwọn ọmọ rẹ̀ ò bá tí ì tàbí kí wọ́n ó kú àti gùn á máa le fún irú abo kìnìún ìdí sì rèé tí akọ kìnìún yìí fi máa ń gbìyànjú àti pa àwọn ọmọ kìnìún yìí kára ìyá wọn lè wà ní hìtì padà kóun náà lè bá wọn lájọṣepọ̀ kí gbogbo ọmọ tó wá wà nínú agbo náà lè jẹ tiẹ̀. ní ti ìbálòpọ̀ ìbálòpọ̀ àwọn kìnìún máa ń lágbára o bó tiẹ̀ jẹ́ wípé kì í ju bí ìṣẹ́jú kan lọ tí akọ ó fi dà tí ó sì tú àtọ̀ rẹ̀ sínú abo nítorí náà tí ọkùnrin kan bá ń sọ fún yín pé I am a lion on bed <laughs> nínú kó jẹ́ pé kò mọ̀ pé akọ kìnìún òkè ńlá sì ni o tàbí kó máa fi yé eyín wípé indomie manu lòun. ọ̀rọ̀ táwọn bá bòde lẹ́yìn tí kìnìún yìí bá ti dà wọ́n tún ṣe ọwọ́ kan sí tí ó bá fi pé ogún ìṣẹ́jú bí ó bá tún fi tó ogún ìṣẹ́jú míì wọ́n tún ṣọwọ́ kan sí bí ó bá tún tógún ìṣẹ́jú míì wọ́n tún ṣọwọ́ kan sí bí wọ́n ṣe máa ṣe ni wọ́n lè ṣèyí fún odidi ọjọ́ mẹ́rin gbáko tí ara abo ọ̀hún ó sì fi máa wà lọ́nà nígbà míì ó ṣeé ṣe kó ti re akọ kìnìún yìí tí ó bá fi di ọjọ́ kẹta tó bá rí bẹ́ẹ̀ abo ilé ètò akọ míì nínú agbo wọn lọ. tẹ́ ẹ bá ti rí fídíò ìbálòpọ̀ àwọn kìnìún rí ó ṣeé ṣe kẹ́ ẹ rí i wípé abo yìí ó kàn ṣe bí ẹni tínú ń bí àbí tára ń kan ní àkókò tí akọ bá ṣetán tó wá ń yọ nǹkan ọmọkùnrin rẹ̀ kúrò lójú ara abo ọ̀hún kìí ṣe pé abo ọ̀hún bínú lọ́wọ́ yìí o ohun tó ṣẹlẹ̀ ni wípé nǹkan ọmọkùnrin àwọn kìnìún dàbí igi ẹlẹ́gùn ni tàbí ká sọ pé bábuwayà nítorí náà yíyọ tí akọ ń yọ nǹkan ọmọkùnrin rẹ̀ tó ti le tán lójú abo yìí ó máa ń kó ìnira bá abo ọ̀hún ló fi ń kanra àtọ̀ àwọn kìnìún lẹ gan-an bẹ́ẹ̀ ni spáàmù wọn ò fi taratara lágbára ìdí sì nìyẹn tó ṣe jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe ṣúkẹ́ṣúkẹ́ kí wọ́n dà kí wọ́n lè tètè ṣọwọ́ kan sí lẹ́yìn ogún ìṣẹ́jú yìí jẹ́ ìwúlò fún wọn. kódà ìwádìí kan fi hàn wípé tẹ́ ẹ bá rí ọmọ kìnìún kan tó ti pé ọdún kan láyé ìyá rẹ̀ ó ti ní ìbálòpọ̀ tó igba ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta three thousand times. ǹjẹ́ ẹ jẹ́ wá mọ̀ wípé ilẹ̀ wa adúláwọ̀ yíyún African continent ni àwọn kìnìún pọ̀ sí jù kódà bá a bá kó gbogbo kìnìún àgbáyé mẹ́wàá jọ bíi mẹ́sàn-án nínú rẹ̀ ló wá láti Áfíríkà ìdá kan ṣoṣo tó kù ló wà ní orílẹ̀-èdè India yàtọ̀ sí èyí àhámọ́ zoo lẹ́ẹ̀ ti rí àwọn ẹranko kìnìún lórí orílẹ̀-èdè tó kù àfi ti àwọn ẹyọ hóró kọ̀ọ̀kan tó bá tún rin ìrìn àrè débì kan. ó wá ní nǹkan ìyanu kan tí Stotra Chakrabarti tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ìwà ẹranko ní University of Minnesota èyí ní Minneapolis ní United States of America rí ṣé ẹ mọ̀ pé mo sọ pé àwọn kìnìún tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ máa ń kó ọmọ wọn kúrò lọ́dọ̀ àwọn ará agbo tó kù tí wọ́n sì lọ tọ́jú wọn fún bí ọ̀sẹ̀ mẹ́fà kí wọ́n tó kó wọn padà wá. irú abo yìí ni Chakrabarti rí ní ọ̀sán ọjọ́ kan ní ọdún 2015 ó wá ṣàkíyèsí àwọn akọ méjì kan táwọn ò ní agbo rárá tí wọ́n kàn jọ ń kọ́wọ́ rìn abo yìí sì ti mọ̀ pé tí wọ́n bá fi gbóòórùn àwọn ọmọ òun tí wọ́n bá fi wá síbi tóun wà wọ́n pa wọ́n jẹ ni níṣe ni abo kìnìún yìí wá kúrò lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ ó wá tọ̀ àwọn akọ náà lọ ó wá bẹ̀rẹ̀ sí ní ta sí èyí tó lágbára jù nínú àwọn méjèèjì bí ẹni tí kò tí ì tára rẹ̀ sì wà lọ́nà wọ́n ṣàjọ lájọṣepọ̀ fún bí ìgbà mélòó kan fún bí ọjọ́ kan títí àwọn méjèèjì fi jọ sùn ọkàn akọ yìí ti balẹ̀ pé odidi ọjọ́ mẹ́rin sí méje táwọn kìnìún fi máa ń bára wọn lò làwọn fi jọ ṣe fàájì àfi bí abo yìí ṣe yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ nígbà tí àwọn akọ ọ̀hún ti sùn lọ dáadáa ló bá lọ ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ ló bá kó wọn kúrò ní àdúgbò náà Chakrabarti ní nígbà tí akọ kìnìún ọ̀hún jí tí kò rí abo náà mọ́ ó fẹ́ẹ́ ya wèrè n ló ń búra múramù káàkiri inú igbó ń tara nípa ló ń ṣe kínní mo ní àṣé kìnìún náà máa jẹ breakfast. <laughs> anyways láàrin àádọ́fà ìyún one hundred and ten days sí ọjọ́ mẹ́rìnléláàádọ́fà one hundred and fourteen ni àwọn abo kìnìún fi ń gbóyún kí wọ́n tó bímọ òun wọ́n sì máa ń bí ọmọ kan méjì mẹ́ta tàbí mẹ́rin lẹ́ẹ̀kan náà àwọn ọmọ náà sì mú ọmú láyà ìyá wọn fún bí oṣù méje ṣùgbọ́n láti ìgbà tí wọ́n bá ti pé ọ̀sẹ̀ mẹ́fà ni ìyá wọn ti máa bá wọn gé ẹran sí kéékèèké káwọn náà lè máa jẹ kí àdínkù lè bá ọmú tí wọ́n mu bí àwọn kìnìún bá ti pé ọdún mẹ́wàá nínú ọ̀dàn agbára wọn bẹ̀rẹ̀ sí ní dínkù tí wọ́n bá sì fi pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìyún fifteen years wọ́n ti gbó débi wípé agbára ò ní fi taratara símọ́ fún wọn akọ tó bá ti pé bí ọdún márùn lè wá fipá gbàjọba lọ́wọ́ irú akọ bẹ́ẹ̀ wọ́n sì lé wọn dànù títí tí ikú yóò fipá lé àsìkò yìí ǹjẹ́ ẹ̀yin túmọ̀ wípé ẹ̀yin ẹsẹ̀ kìnìún ìkanlẹ̀ tí wọ́n bá ń rìn èyí ló sì máa ń jẹ́ kí wọ́n lè yọ kẹ́lẹ́kẹ́lẹ́ dáadáa torí wọ́n ní láti sáré yọ sí ẹran tí wọ́n bá fẹ́ pa lójijì ni o ìdí ni wípé bó tiẹ̀ jẹ́ pé kìnìún mọ eré sá wọn ò lè sáré púpọ̀ fún ìgbà pípẹ́ bẹ́ẹ̀ sì ni lọ́pọ̀ ìgbà àwọn kìnìún èyí déédéé wá ènìyàn láti ṣe léṣe àbí láti pajẹ òbónítọ̀ wọn ò bá sún wọn kàn gírí o àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa kìnìún á fìdí ẹ̀ múlẹ̀ wípé ọlọ́run má jẹ́ ká rí o ṣùgbọ́n béèyàn bá ṣèèṣì pàdé kìnìún nínú igbó lọ́jọ́ kan kéèyàn ó wá igi tàbí nǹkan kan tọ́wọ́ èèyàn lè tẹ̀ bọ́wọ́ èèyàn bá sì ba nǹkan kan náà kéèyàn ó ṣáà ti máa wo kìnìún ọ̀hún lójú kéèyàn ó sì máa pariwo lóhùn rárá ní gbogbo ohun téèyàn lè fi pariwo títí kìnìún ọ̀hún ó fi lọ wọ́n ní baba ńlá àṣìṣe ni kéèyàn rí kìnìún nínú igbó kó wá dẹ̀yìn kọ́ tàbí kó sọ pé òun ń sá lọ o. ló kọ́ mi àyàn ògìdìgbò tí ń kógi bòlú ọgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń send gift sí mi ẹ̀yin tẹ̀ ń béèrè account number mi tẹ̀ ń fowó ránṣẹ́ iná ò ní tán owó yín lọ́lá adániwáyé o ẹ̀ sì ní mòṣì bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni rá padà ṣáìdá gbogbo ẹ̀yin tẹ́ ń fìfẹ́ wo fídíò mi náà ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dihun tẹ́ máa náwó sí o àṣẹ Èdùmàrè.